Jensen mo tiẹ̀ ti fẹ́ máa bọ mo wà nídìí mọ́tò báyìí bẹ́ẹ̀ àwọn area boys tó máa ń ṣàyàn pé wọ́n ṣàfẹ́ gba nǹkan yẹn àwọn non disturb mi ìdí mọ́tò gangan ni mo wà báyìí ẹ àwọn non disturb mi tí mò ń ṣètò pé kìrìkìrì máa sáré bọ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n pé wọ́n ṣe ignore sá bẹ́ẹ̀ ni sá mo ti mo ti ń bọ̀ báyìí báyìí báyìí báyìí mo mọ bó ṣe wà important sí bẹ́ẹ̀ sá ọ̀rọ̀ ọ̀rọ̀ òkè sá. Whew. available customer mi kan ni. Wo láre ibikíbi tó bá wà ibikíbi ni mo sọ mo fẹ́ kó máa bọ̀ nílé mi báyìí báyìí báyìí báyìí mo fẹ́ jáde mọ́tò yẹn ti ń fún mi problem ibi tí mo dẹ̀ ń lọ ó wà important. Ok ẹ mọ̀ kan in thirty minutes time àdọ́jọ́ yín jẹ́ ti gbọ́. Lọ́tọ̀ lọ́ọ́ máa pẹ́ ṣùgbọ́n tó yàn lọ́ọ́ máa pẹ́ please ó wà important láre ẹ ti máa wà máa wá gbàgbọ́ náà. ọ nǹkan kékeré gbogbo ohun tó bá wù ẹ wọn á ṣàfún ẹ ní àwọn ọkọ tó kù anything tó bá ti náwó sí ni màá ṣàfù ẹ mo ṣàbàbọ̀ okay. láàrin wo ìfẹ́ ìyá mi kan adẹ́wò mi kò délé mi lọ́bẹ̀ ah, reason mi lè lè kí wọ́n pé ó ṣe ṣe mọ́tò yìí tán ní ṣe àdẹ̀tí test àmọ́ bí wọ́n yá ó máa yọwọ́ kankan yẹ so that bá ti bring up any problem wọ́n lè bá mi rectify ìyẹn bó ṣe ní mo tẹ̀lé. Ah, ok sir ohun mi náà kì í tẹ̀lé nígbà yín lọ sí ìfẹsọ ṣùgbọ́n ewu mo ṣe mọ́ra ẹ̀kejì ń bẹ̀ mí ìtúndágbére. wọ́n mú tọmọdébì náà wọ̀ dáa ṣébi náà múra pé mò ń lọ pàtí tàbí mò ń pé mò ń lọ wedding kankan nígbà tí ṣe pa fẹ́ lọ jẹ pàtí ń bẹ̀ akọ̀mọdébẹ̀ one hour á dẹ̀ padà èyí ló kàn ń bẹ̀ mí lẹ́rù ni pé mọ́tò yìí lè yọwọ́ mi ò lè ní mọ̀ nǹkan tí màá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti wà pẹ̀lú mi tí wọ́n ti ṣe pẹ́mú wàá mọ̀ nǹkan tó máa ṣe sí i a ní pẹ́mẹ̀ náà. ok kò sí wàhálà máa tẹ̀lé. mo mo insist tẹ̀lé mi torí ẹ̀rọ mọ́tò yìí bá mi ẹ ṣe ìròde tó máa bá mi lọ tí a máa ṣe tán tí mi ò ní gbójú fún ẹ. Ah. mo fẹ́ tó nínà ẹ wò. ẹ bá ní pé kí n má lọ sẹ́ni ìwé ẹ̀wọ̀n ní ìwé ìdí àtìtẹ̀lé yìí kò sí lórí ẹ̀ sàn. àwọn ọ̀rẹ́ mi ṣe lọ àpọ̀ wọn ni that's it. bẹ́lẹ̀ múra bẹ́lẹ̀ múra o. gbọ́bẹ́lẹ́mu rẹ látàárọ̀ ni a ti wá ilé géètì. ilé ọ̀rọ̀ kílẹ̀ wà mí káàkiri. ẹ ìgbẹ́lẹ̀mu rẹ òun tó má fi ń jáde nǹkankan ló ṣẹlẹ̀ lókè so mo wá wò pé kí gbogbo wa yìí ká wá bá ẹ ká béèrè lọ́wọ́ ẹ bóyá o bá wa rí nǹkan tá à ń wá ọ̀gá ń wá góòlù àwa ní ká wá béèrè bóyá o ṣí gèètì fẹ́yàn kankan tó wọlé ọ̀rọ̀ owó gan ń sọ fi káyọ̀ bẹ́lẹ̀ mú rẹ̀ ò jàre ẹ̀ ta ló ṣílẹ̀kùn fún gbẹ̀yìn tó lọ sínú rúùmù ọ̀gá lókè ọ̀gá wá góòlù o èmi ò dẹ̀ fẹ́ wàhálà o ṣùgbọ́n pé ràn mí ò sọ ìwọ̀n rí ọ̀gá ti fẹ́ náà wàá pamọ́ lé èmi ò dẹ̀ fẹ́ mi ìfẹ́ wàhálà o ta ló ṣílẹ̀kùn fún àbí ẹ sọ̀rọ̀. ilé ìgbìmọ̀ asòfin gan kò sí pé yóò ṣe pọ̀ tó wọ́n ní spíkà sọ̀rọ̀ pé mo máa ń nọ́tìsì ẹ ọ̀sà mo ṣàyà gbangba bí ìgbà tó o fẹ́ takú láyà nígbà tó wá lẹ́ ń wá góòdì inú ilé tó ọ̀sà rẹ̀ gbangba tó ọ̀sà bí ọpọ́n ẹ̀bọ tó ọ̀bọ̀n bọ̀ ní sípẹ́ ni èmi lèmi sí géètì èmi mo sì sí géètì ó gbá gbèkè lọ́dọ̀ ọ̀gá èmi mo sí géètì ṣé ẹnu sí àtẹ̀mí kọ́ lẹ́nu géètì nígbà tí akẹ́sẹ̀ ẹ̀ṣẹ́ ní ìsìnbọ̀ bíi dasani ní elége ṣé ìwọ ní ìsìngbèrè ẹ kí sì ni ẹni tètè bá ti ń yọ búlọ́ọ̀kù lájẹ́ kò lè ṣe pure water ọ yàtọ̀ síra wọn ìwọ lápá pé wèrè tí ẹ kọ́ máa tún lò léṣe ní sẹ́tọ̀ wá òun lónìí ká máa tún yàrá ṣe ṣé yàrá lẹ́nu géètì góòlù àti géètì ṣèjọ mọ́ra wọn ẹ̀ ń wá góòlù gbèrè fi góòlù ọ̀rùn ẹlẹ́gbàjẹ́ ẹ̀ ń wá góòlù. two hundred naira ló rà lọ́wọ́ mọ́là. tó fẹ́ máa fẹ́lẹ́ ìwé góòlù ni. panda panda ṣé lọ́ọ́ mi wọ góòlù rí ni à mẹ́lẹ́múlẹ́mí ìforí burúkú bàbá mi ṣorí burúkú kọ̀ọ̀kan ibi tó bá góòlù sí ni kò sọ. àti olórí ibú wèrè àti pákéjì ló ń lò àti two hundred naira lọ́ra wèrè pàdà tó tún gbé dé fún ọ̀run. wọ́n wo bẹ́lẹ̀ mi rẹ́ sórí ìta tẹ̀ sọ́ọ́dún ṣé bí bá ṣe wà yìí a fẹ́ wọ yàrá a fẹ́ sàchì gbogbo inú yàrá ẹ̀ bóyá a máa rí góòlù ọ̀gá bẹ́ẹ̀ tá a bá rí góòlù ọ̀gá máa ń wá ṣe máa dá padà torí èmi ò fẹ́ wàhálà o èmi ò fẹ́ wàhálà ọ̀gá o. ẹ mo gbọ́ tí tẹ́ ń fi ọ̀rọ̀ kan jumi tọrọ nísìn tẹ́ ń dá sáré wọlé sáré wọlé yọ wọlé ọ̀fẹ́ wo tó wà mo fò mo jésù kristi ògùn aládé ń gbọ́ mo fọ ẹlẹ́dàá ìyá àti bàbá mi gbúra tó o bá wọnú ilé yìí tó o bá wọnú ilé tó o bá jáde láyọ̀ sọ pé bàbá mi kọ́ ló bí mi. kí ló fẹ́ ṣe fún. kí ló fẹ́ ṣe fún. kí ló fẹ́ ṣe fún. o bá kọ́ ọjọ́ yẹn ṣé ìbá ṣe bó ṣe jẹ́ mi ìbá wọlé kò sí nǹkan tó lè ṣe kì í sọ fún ẹ kò sí nǹkan tó lè tí ò ń dẹ̀. kí ló sọ ah, ọ̀dà àtàpẹ́rẹ́ yóò mi bá wọ bí sí ẹ mo fi Jésù búra sí bí ẹlẹ́wọ̀n mi bá du ogún pírísì ẹ̀ẹ́dógún ọdún mi bá jáde kòkò ní bí ọ̀tá. kí ló ń ṣe ẹlẹ́wọ̀n tiẹ̀ bẹ́lẹ́wọ̀n tiẹ̀ bá wọ pírísì mi á rọ̀ bí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ló lè ṣàlàyé fún ẹ kí ló ń ṣe. ẹ ẹ ẹ tí ì bá gbó ẹ tí ì bá gbó ọbẹ̀ fi gbé ọmọ gẹ́tò gbó bí n bá ń kúkú báyìí bí n bá dìdọ́ bà. bẹ́lẹ̀búrẹ́ ẹ á fún ẹ o pé kó o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé o oye olókùn kó lọ̀gá ẹ̀ ẹ̀ owó ló kú o. èmi lèmi mú o mo èmi jíyà lẹ́nu géètì ẹ̀yìn dán gbèrè ìṣẹ́nu lẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ kó ṣe. ṣé o lè ní o lè gbogbo yìí owó ọ̀gá náà tí o lè wá ti fi dé. bàbá sanwó tó ìgbé bẹ̀rù lẹ́pẹ̀ mí yìí ló dé. ayọ̀ akínọlá wọ́n ṣe ilé ayé ní gbé o ọba ṣe ó ọ̀hún márùn lóògùn ẹrù ọba àdúbàrù èmi mo wí bẹ́ẹ̀ fún òun òwò gbọ́ mi dáadáa o èmi mo pè ọ́ pè ìdáyà ọ̀rọ̀ ẹ̀rù sì ní bẹ́ẹ̀ lẹ́yìn lónìí sì ni kò ní dọ̀la a nílò èèyàn a nílò abẹ̀mí. ẹ bàbá mo mọ̀ wá nílò nǹkan abẹ̀mí àmọ́ ó dé ọ̀sẹ̀ tó ń bọ̀ tó tó di pa máa ní hmm, lóòótọ́ ni ọ̀dọ̀sẹ̀ ń bọ̀ lóòótọ́ ṣùgbọ́n ní nǹkan èèwọ̀ tẹ̀mí káàlẹ̀ fún pé kọ́ ọmọ kan ti wáyé báyìí. àṣemá àti mo mọ implication ẹ tí mo mọ tí ó lè tó lè tó lè ṣẹlẹ̀ tí n bá tí nǹkan bẹ́ẹ̀ bá tà láìla kò ṣẹlẹ̀ sí àbáṣọ̀gbọ̀ tó kò ṣẹlẹ̀. akínọ́lá tó gbòòtọ̀ ó gbòòtọ̀ rẹ̀ inú kọ́ ọmọ olówó lọ àti kọ́ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ rẹ̀ ọ̀yà mú kọ́. àmọ́ mo ta kọ́kọ́ yẹ kí n máa lówó sí i kó dẹ̀ máa kó sí i. wà lọ rẹ̀ wúdi díẹ̀ ní wọ́n báyìí lónìí ni kò sí gbọ́dọ̀ dọ́là. ẹ jẹ́ kó náà yé yín o èmi mọ̀ pé a máa nídi nǹkan ẹlẹ́mì a nídi èèyàn mo mọ̀ mo mọ̀ àmọ́ ká tó ní ìdẹ ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. <laughs> Akínọlá àánú rẹ ṣe ní ṣé orí tí mo wí ọjọ́ tètè ṣe bí bẹ́ẹ̀ kọ́ ọ̀. <laughs> mi ò fẹ́ káwọn òṣèlú kò lè mọ̀ pé àti ìṣàṣeṣe má ṣe má ṣe kọ́ nù lé yìí ẹ̀rọ ṣeré ẹ jẹ́ kí n sọ fún ẹ tó wà nù mọ́tò tó sì wà pé a máa pẹ́ pé tó padà lórí mi àti àmì àti ṣètò Akínọlá ẹ̀yìn dákun kí ni mo gbọ́ ní ìsìn tó wí mi. àní ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ sí mò ń wò pé ta bá ní ká máa yànnà náà ó máa take time mo wá fẹ́ lọ sọ fún láàrin tó bá mi wá pé ó máa ní sùúrù ju one hour tí mo ní kó fún mi lọ ìyẹn ló ń wá a jẹ́ wípé ibi tá a fẹ́ gbé obì sí obì ti lálẹ́ wúbẹ̀ ń tọ́ wa lọ ṣòkòtò tẹ́lẹ̀ ó ti wà lápò ṣòkòtò rẹ̀ ó tí a lò ó tí a fi bí láàrin. báwo ẹ wọn rò pé bó ṣe wọlé ní sọmọ àwọn oúnjẹ tá máa jẹ ni ewu ebi ń pa èmi o má jẹ́ kọ́mọ tèmi jẹ o ẹ wọn sọ pé tóbìnrin bá wà nínú ipò tó wà yìí ó máa jẹun déédéé ni tó dàtọ ọmọ tó wà náà ní jẹ ẹ ah, ah, oh là ń jẹ fẹ́ di one ni. náà wò tẹ́lẹ̀ a máa jẹun a máa jẹ talẹ́ ṣé nísìn ó tún yẹ ká máa jẹ tàárọ̀ ká máa jẹ tọ̀sán ká máa jẹ talẹ́ mọ́ ni. mi lè mọ ní ìjẹ bí ń pa mí bí mo ṣe wà gbogbo orí báyìí ló ń fọ mi ebi ń pa mí gan bóyá kó kó wo bóyá lè bá mi gẹ̀ẹ́tì kárí ẹnìwé tó bá ti lè kẹ́ ẹ tẹ̀wé àpò lọ bá àwọn oníbọ̀ kò kọlẹ̀ kò mú abẹ́ nígbẹ́ bóyá ọ̀dọ́ mọ́ láǹsálẹ̀ náà kò bẹ̀rù tẹ̀jẹ́ gàdí twenty naira kò sọ́nà ọba bẹ́ẹ̀ bí ń pa mí gan. Taofik kan ló fún mi lọ́dẹ̀ náírà tí mo fi gbàkàdà wálé tábánikà ló máa jẹ́ àwọn oníbọ̀ wá sílẹ̀ ìsìn wàhálà mi ó táìm táìm ti lọ mo jẹ́ ká má ní dàrọ̀ tó bá dàrọ̀ làbá lọ wá mi ṣe tó. jẹ́ ká ọjọ́ ló ti lọ yìí ah, mi mọ nǹkan tó máa ń ṣàwọn bàbá olówó yìí nígbà tó sọ fún mi pé káṣíjọ débi kan òun ò ní pẹ́ mi ì dẹ̀ fẹ́ tẹ̀lé lọ ó ṣáà force mi ó force mi ẹ́ tí ìbáṣe pé owó tí mo fẹ́ gbà lọ ẹ̀ ṣó rò pé máa tẹ̀lé òun wa ni mi mọ nǹkan tó máa ń ṣàwọn bàbá olówó yìí táyà ló ti lọ sí mi ìdágbére fún ìyàwó mi. ọ̀gá wọn lẹ́nu àti ẹ̀ ló wà mí wọ́n ti ẹ̀ dá àmọ́ afẹ́lẹ́ ra kẹ́rì sórí fún mi má lè fi ìyàwó mi ọkùnrin lè balẹ̀ wọ́n sọ fún ẹran òun ọ̀tún bá bá ń ta kẹ́lẹ́ àdúgbò ìyá rẹ̀ nǹkan kì í jẹ́ kì í já ewé tán kì í sì kọsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àkọ́kọ́ gbà wò ẹ̀ẹ̀kejì gbà wò ẹlẹ́ẹ̀kẹta gbà wò ẹ̀fún ní àbẹ́ẹ̀rì ebi wọ́n ní ẹ̀fún lọ́mọ alágogo dẹ èdì lọ́mọ alágogo òjé àtẹ̀fún àtẹ̀èdì wàyíwò ẹrú olúfẹ̀ ni wọ́n pè é ẹrú olúfẹ̀ ni mí o ẹkún ò gbọ́dọ̀ fún mi tí o sì gbọ́dọ̀ dì mí èyí tí a jẹ́ èèwọ̀ èèwọ̀ yóò ní bó ti jẹ́ ẹsẹ̀ kíkọ mẹ́ta léraléra yìí ó ní bó ti jẹ́ bó bá sì wúni lójú ẹ̀ láàbì lé. E. ó dojú gbòòrò àfin o ó dìrìtì ìrí balẹ̀ ilẹ̀ nípa ìtọ́ balẹ̀ ìtọ́ nípa òyàyà ńlójú kiri ọ̀rá wo gbẹlẹgẹdẹ bá tanná ilẹ̀ oko amọ́lẹ̀ rokoṣo ẹ̀dẹ́ rí o. níbi ìfura ẹsẹ̀ yìí ti wá rè é ti jẹ́ kí àwa ni tèmi ń bẹ̀. participate. Bàbá Ṣàngó tó ògùn ẹbọ síbi sẹ́ ẹ bá ẹ bàbá Akínọlá ó máa tún ti ṣẹlẹ̀ èmi máa tún wérí dé ọmọ tí mo ní mo fi sínú mọ́tò pé mo lọ check àti máa dé sálẹ̀ ó ti là <laughs> ó ti lọ. ẹ̀yin Akínọlá èmi ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ti mọ̀ àwọn egúngún lóbìnrin lè ṣe àwọn gẹ̀lẹ̀dẹ́ lóbìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kóró oró gbé àwọ̀ kìí ṣe gbogbo àwọn lèèyàn lè ṣe àwọn kan bẹ lágbede méjì ayé òun ọ̀run ẹni láyà kan wá ṣe ni béèyàn yẹ pẹrẹ bá rẹ bẹ èmi mo wí fún ọ kò ní bọ ẹ mọ̀ mo ti mọ̀ nítorí wípé n tẹ̀mí rí lórí ọmọkùnrin ọ̀hún wò rí n tí mo sì mọ̀ lórí rẹ̀ ọ̀mọ́ gbogbo ń ní àyè pátápátá n ló ti gbọ́ nínú mọ́tò ìfura lágbára èèyàn ni àkàndá sì ni pẹ̀lú láàrin ọ ó ti gbọ́ gbogbo ohun tá à ń wí nìyí ó ṣe fírígì ó gbogbo nǹkan tá a sọ bí báyìí láàrin ti gbọ́ ọgbọ́n wàhálà ti dé nìyẹn big wàhálà ti wá dé nìyẹn torí pé láàrin bẹ́ẹ̀ ṣe ń wò yẹn mo ṣe sọ fún ilé ẹ̀kan ọkọ ọmọ àbúrò tèmi ni ó mì pé bó ṣe gbọ́ yẹn gbogbo fámìlì wa ló ti gbọ́ torí àtò àsọ̀. sọ <laughs> èmi ti wá wọ wàhálà bẹ́ẹ̀ yẹn tó bá ti sọ. o ọgbọ́dọ̀ délé o bí o ti wá ní o ọwọ́ rẹ lọ wà wọ́n lọ́mọ o ọgbọ́dọ̀ o dẹ̀ ṣe àwọn ọmọ ẹ ló lágbára ah, bàbá ṣáàmà mi. hello hello hello minute eh, mo wà ń lé mo kàn fẹ́ bẹ́ẹ̀rì pàdé mi kan ni kakọjọ sọ one or two things. good mo fẹ́ kó máa bọ̀ wá bá mi nílé bàbá ṣògo tó gùn báyìí báyìí báyìí báyìí. kí bá yín lọ́dọ̀ bàbá ṣògo tó gùn kí ló dé bàbá. ẹ eh, ibẹ̀ lèmi wà báyìí mo fẹ́ kó máa bọ̀ ń sínsìn wàhálà kan wà tó lè jẹ́ pé ìwọ ló lè solve problem yẹn bàbá kí ló ṣẹlẹ̀ ẹ má jẹ́ káyà mi jà bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ní pé kankan ṣe yín. àmì sínsìn jà ní sí ìjà rẹ. ok ẹ má ṣẹlẹ̀ pé báyìí sọ yẹn mo ti ń bọ̀ sínsìnsìn in the next twenty minutes màá lọ́dọ̀ yín. thank you. Ah! ó ti dábàá òun wa torí kò gbọ́dọ̀ tẹnu jù kò gbọ́dọ̀ tẹnu jù. káàdì mi mo tiẹ̀ ti kọ́kọ́ wà lọ gbogbo bíbá yìí ṣùgbọ́n mi ì rí ìgbà tí mo wá rí yín tẹ̀ ń bọ̀ mo ní à ah, bóyá kí n wá bá bí ẹ máa mọ tán tí ń ta tẹ̀lé júwe fún mi kí n lọ rà. ẹ káàdì ṣé èyí tí wọ́n máa ta eléwé ń jẹwé. àá ti o káàdì tán máa ń lò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo fẹ́ fi pè ní èyí tí wọ́n fi ń ṣe àlọ́ àlọ́ ló fẹ́ rà wọ́n ń ta wọ́n ń ta torí gbogbo ibi tó ti ń bọ̀ nu pápá tí wọ́n kọ́ lé sí hmm. ó rí i pé ilé aládàgbé ni ilé túláàsì ilé túláàsì ni wọ́n kọ́ síbẹ̀ súnmọ́ mi kí n lè júwe fún ṣé ọba lọ tààrà báyìí sí òkè òkè. ọ̀jáde títí tì wọ́n. ṣé ní apá òsì yẹn. ọ̀yà sápá òsì padà. òkè òkè òkè. ilé kìíní. Eh. ẹ jọ̀ọ́ mà mo ní ìdìrànlọ́wọ́ yín o ìrànlọ́wọ́. ẹ bẹ́ẹ̀. bíi kí nìyẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí mo fẹ́ pe bàbá wa ni kò dẹ̀ sówó lórí fóònù mi mi wà mọ̀ bóyá mo lè rí tiyín lò. fóònù mi. èmi lówó lórí fóònù mi bá ní kí n fún yín but kò sí nọ́mbẹ̀. ẹ mọ̀ nǹkan mo wò pé bóyá bóyá kémi fi sì mú tiyín sórí tèmi kí n fi tèmi sórí tiyín so iná wà lórí tèmi ká fi pè wọ́n ẹ jọ. ṣẹ́ẹ̀rì àtijọ́ tí mo ti ra fóònù yìí mi ò yọ síìmù ẹ̀ rárá dépò pé màá chẹ́ǹjì fóònù mi ìbá ní kí n fún yín mi ò lè ṣe. Ai, sim! má right sir. problem ẹyin kò possible ká yín ní problem bàbá o. ah wèrè ni ó fún mi problem èmi àti wèrè lájọ wá bí báyìí. wèrè. Eh. o ṣàmọ láàrin. yes láàrin mo máa ah, láàrin ṣàjèjì yẹn náà. Eh, wèrè ni náà ó ti wá wèrè náà èmi ẹjọ débi báyìí tí mo fi wọnú lé mo dẹ padà síta mi ò rí wèrè mọ́. ẹ wọlé ẹ filẹ̀ sí mọ́tò ẹ wá padà déta ẹ bá. mi ò bá ó dẹ̀ fi eh, mọ́tò sílẹ̀ open. o ah, ti wá wèrè lóòótọ́ ti wá wèrè lóòótọ́. Ah, máṣá ẹ̀rẹ̀ ń wá láre ó dẹ̀ kan lára tó yìí kí ló ń ṣẹlẹ̀. ó lọ èlò ká mi lára nígbà tí mo mú ìyàn wá síbi kan tí mi ò mọ bó ti ṣó dẹ̀ sọ fún mi pé mò ń lọ mò ń bọ̀. àbí àwọn tòótọ́ ni ṣá ẹ ṣá máa kílẹ̀ kó ṣẹlẹ̀ báyìí. bá mi wá bá mi wá káàkiri àdúgbò yìí. nísìn. nísìn ẹ̀ ń tí àjọ wá bíbà tí mi ò mọ ibi tó gbọ̀ tó sọ pé nísìnsìn. ọ̀nà méjì ló gbà bíbà èèyàn lè gbà bí wọlé kí wọ́n lè gbà jáde èèyàn lè gbà bí wọlé kí wọ́n gbà bí jáde. bá mi sáàchì eré àyè kò mọ̀ wá ah. please. Okay. Yeah, yeah, yeah, yeah. No problem. We'll make sure we we'll get Uh, all right, sir. All right. ló ń lé ẹbọ. mo wá bọ̀bọ̀ kan bá ó dúdú ó ga ó ó nínú bàbá. bọ̀bọ̀ kan ó ga ó dúdú ó nínú gbọ̀n tí ẹ̀ ń fẹ́ máa sọ lórí rìn. ni àwọn ò rí. ọ̀gbẹ́ni wá ẹni tó wà lọ́dọ̀ orí bí ẹrù olè. orúkọ Jésù orúkọ Jésù. àṣírí ọ̀rọ̀ yìí ọlọ́run tú fún wa ìdí ọ̀rọ̀ yìí ọlọ́run fẹsẹ̀ ìrọ̀lẹ́ jésù olúwa ah, mo kí yín ẹ̀yìn ọ̀rọ̀ wa gbàdúrà fún yín nígbà tí à ń gbàdúrà yìí a fi lọ́kàn wípé bí ẹni pé sọ pé èèyàn sọnù èèyàn wà a fi hàn mí pé ẹni ṣùgbọ́n ló fi ń yé mi wípé ẹni yìí ló ṣì wà láyé sí i. ó gbọ́dọ̀ mọ̀ pé ẹja wà oríṣiríṣi ẹja ló wà ṣùgbọ́n àkúrò tó jẹ́ ọ̀gá ẹja. àfi yé mi pé ẹja ńlá yìí. 于辉。 pé kí n bí pé èèlò kankan ni màá nà wá. ó ní kò gbowó kó gbòbì kò gbà wọn kankan lọ́wọ́ mi mo tó dá mi sí ó nígbà wọn kan lọ́wọ́ mi ìgbàgbọ́ yín lọ́wọ́ mi. ẹ fọkàn mi lọ́wọ́ wá jáde má gbọ́ lóhùn wá kí ní jáde fún mi ṣé òun kò lórí burúkú ni ọ̀sà ṣé o mọ̀ pé n tó ń wá ìmọ̀ ti jẹ̀ gbàjú lé lórí láàrin. ìgbàjú. no ìgbàmú. Ah, ejò ṣe ẹ sọ fọgà pé mo mọ pa. mo ní mo jẹ gbàjú lórí ìgbàwá ṣé mẹ́kò ló wá kó láàrin àgbẹ̀ ọ̀gá láìsà àwọn òbí ẹ̀ fojú rẹ ni o. ọ̀gá mélòó ló wà ní ọgbà. ọ̀gá ah, pọ̀ mi bẹ̀rẹ̀ mọ́ mẹkáníìkì wa fáànì ọ̀gá mẹkáníkì la béèrè mẹkáníkì. wọn ò ah, wà lóòrùn títí lónìí wọn ò wà lánàá asáwòdì wọn ti wá lásìkò. ẹ ẹ dẹgbẹ́ ní ti nípa wọn. rárá mà ẹ jọ láti bò ní. mà àbẹ́yìn ni mọ́tò yín ṣèfún tó laná gbà. ajé o fúlẹ̀ abiyamọ ọwọ́ ah, ìbọn gbéyàn ṣe jóná tó wá kákò ah, O kútù yẹn jogun. mr man ìyẹn kọ́lá bá wa bí. wọ́n ní kí n kéde àrùn wọn ni. wọ́n ní ìyẹn kọ́lá ọba àbí orí wọn ni. mọ́tò tèmi tẹ̀ kọ́ lójó náà kò ìkejì mo sì fẹ́ gbéṣẹ́ wá fún ọ̀gá mẹkáníìkì. láti bọ̀ ni. má ṣe yọnu ṣàṣọpọ̀ nípa béèrè wọn àwa tún padà wá. ìyàwó bí ìjọ jáde wá jáde olóyè bí bàbá olóyè bí kùnìyàn kí ní ìsibí mú kí ìsibí nínú àwọn investigation tí a ṣe sá. a rí àwọn facts kan dìmú bẹ́ẹ̀ tó jẹ́ kí a understand pé ibi báyìí ni láàrin wa last kó tó di wípé wọ́n ń wà tí wọ́n fi rí yẹn and ó dẹ̀ ti ń lọ bí five days báyìí tá a ti ń wà so ìdí táwa fi wá bá yín nìyẹn pé bóyá ẹ lè sọ one or two things fún wa nípa bí a ṣe lè rí rárẹ̀ àbí nǹkan tí ẹ mọ̀ ń pa ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé disappearance Lanre ó kàn mí ju ẹ̀yìn lọ because I mean he is part of the family in fact ọjọ́ tí wọ́n sọ pé wọ́n ń wá Lanre yẹn ọjọ́ yẹn lèmi ti Amẹ́ríkà dé báwo ni mo ṣe mọ̀ mo kàn pé Máyọ̀wá ìyẹn last born mọ́mì wa pé ah ok o ẹ̀yin yẹn mọ́ kẹ́lì mọ̀ pé mo ti dé o mo ti wọ nàìjíríà ọ̀sọ̀ kẹrin náà mo kàn gbọ́ lórí fóònù tán lament kí ló ṣẹlẹ̀ wọn náà wà láre báwo ló ṣe rìn láre láre òun ọmọdé náà ṣe máa sọnù some you know that kind of a thing so bí mi ṣe mọ̀ pé láre disappear somehow nìyẹn which means pé kémi tó dé wọn ti ń wà láre. ó surprise mi nítorí bọ́ọ̀yàn ń ṣonírìnkùnrin. Um, sir nínú ìwádìí wa síwájú sí i a rí i pé láàrin ò lè ṣe kó má wọnú ilé lójúmọ́ which means pé kò rí kò sùn yẹn ni. ọ́fíìsà <laughs> ọ̀rọ̀ yẹn fọ́ nìyà kò rí kò kẹ̀ tí mo sọ sí ni pé ọkọ. ọmọ àbúrò tèmi ni so how can he be my kòríkòsùn it's just my boy Larry is my boy then ó mọ ọtọ mobile ó mọ nípa mechanics ó máa ń pè kó awo mọ́tò mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan it's just the boy the boy I call anytime <laughs> abẹ́ ẹ̀mọ́ tí wọn kòríkòsùn ní Yorùbá nìyẹn <laughs> oh my God nígbà tí ṣe obìnrin tí o ṣe ìyàwó èèyàn lèèyàn lè sọ pé àkòrí tàbí ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ tó yẹ pé tẹ́ẹ̀bá ríra yín ẹ̀ lè sùn so how can Larry be my kòríkòsùn. ẹ ṣe gan sa. okay my dear. Mm, I really appreciate concern yín sa. mo máa kàn fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún wa because I need cooperation yín báyìí bóyá tí a bá ní one or two things láti bí níbi a ṣe lè rí Lanre àbí tẹ̀yin gan mọ̀ personally tẹ̀lé sọ fún wa màá fẹ́ kẹ́ support wa sá a lè máa padà wá sọ́dọ̀ yín láìpẹ́. anytime anytime tó bá need help me, tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ Láre come and see me I will assist you tí n bá rí any way out tá a fi máa rí eh, corporate ẹni tó mọ̀ pa tó tó anything tó tiẹ̀ ní ṣe pẹ̀lú disappearance Láre of course màá jẹ́ kẹ́ mọ̀ bọ́ọ̀ yẹn Yusuf èmi náà náà báwọn ṣe rí ń sìn yìí aráàta la máa pè kó wá máa ṣe mọ́tò fún wa and all the rest of them. all right. thank you sir. okay. ẹ ṣe tó sá. okay officer. all right sir. thank you. madam. ẹ ṣe inspector ọlọ́run bá mi dúró tì í nǹkan tí inú ò ní bàjẹ́. àmín àmín. ẹ nílùgbàdì ayé o. àmín àmín. ẹ nílùgbàdì ìjọba. àmín. ẹ ṣeun. madam. yes sir. ẹ lọ fi ọkàn yín balẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run nǹkan tá a fẹ́ lọ́lọ́run máa ṣe fún wa. àmín ẹ ṣeun. ẹ jọ̀ọ́ ọ́fíìsà ẹ jọ̀ọ́ gbogbo proper investigation tó bẹ kẹ́ bá a carry on lórí mátà ayé oníkẹ́bá wa ṣe ẹ ṣàrí tíyàwó ẹ ṣe ń ké lókè ẹ jọ torí ẹ lọ ẹ má dá sísá mi lóhùn tí wọn ò ṣe ti gbọ́ táwọn ṣe máa ń ṣe gentle gentle tí wọ́n nìyẹn wọ́n máa tètè gba nǹkan fọ́nà bọ́ orí eléyìí náà a máa gbà fọ́nà ló tọ̀pọ̀ at the same time kò ń ṣe pé bí aká máa wò ẹ jọ torí ẹ lọ́n ṣe gbọ́. ẹ máa wo ọmọdé yìí irú ìrìn wo ló yẹ kí n rìn lórí ọ̀rọ̀ yìí tí mi ì mo gbàwẹ̀ mo gbàdúrà gbogbo ẹ̀ báyìí mo mọ̀ pé ọlọ́run á bá wa ṣe ní yanjú. ẹ ti ẹ ti try gẹ́gẹ́ bí àgbàlagbà ah. kò kí ń ṣe gbogbo nǹkan lèyàn máa ń mú wàdùwàdù tíyàn bá apply sùúrù sí nǹkan ó máa rí gbogbo nǹkan tó fẹ́ yẹn nírọ̀rùn ṣọ́ọ̀mù ti yẹ yín sìn ẹ ṣáà ní sùúrù ọlọ́run á wa ṣe nǹkan táwa fẹ́ látọ̀dọ̀ yìí ni pé kẹ́ ẹ tẹ́ láti support wa ẹ má sùn sẹ́yìn fún wa rárá any information tí ẹ bá ti ń gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ á lè ràn wá lọ́wọ́ láti continue investigation wa àmọ́ so àti lọ bá Mr. Akínlé wọ́n dẹ̀ promise pé wọ́n ti promise apá wọn máa support wa lẹ́ni tí àtàwọn ti ní láti stand down. olùṣe àgbàyà àgbàjá ti jà tí àgbà tí ò tó lé olórí nìyẹn ṣá. Ah, ah, sista mi ah, ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé ìyẹn eléèlú ẹ̀ka tó máa ṣe ẹ wo ẹ má dáhùn o ó dàtẹ́ yẹ sọ wípé ẹ ti lọ bá bọ̀dá mi ṣó yẹ yín sìn and gbogbo nǹkan tí àwọn náà bá ready láti render as help ṣó ti yẹ yín lórí mátà yìí tó máa ṣe fún yín ẹ má sọ pé ọ̀rọ̀ táwọn sọ ṣe ti gbọ́ ẹ ṣe gan ọlọ́run á tẹ̀yìn náà. all right màá fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́. lágbára ọlọ́run gbogbo nǹkan tá a fẹ́ lọ́rọ̀ máa ṣe fún wa. ẹ ṣe gan madam. all right officer thank you very much okay. really appreciate you. ẹ nílùú ọba o. ẹ bọ all the same sista mi ojú bọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. ṣé ewé kan máa wá jábọ́ lára igi kí elédùnmarè ọba òkè má mọ̀ sí ni. Eh, but àwa náà máa ń láti sapá wa ah, pé wádúwádú ṣeéṣe nǹkan ẹyán mọ̀ sí ẹ ṣe sùúrù o dẹ́dẹ́ o mo mọ̀ pé rírí lọ́lọ́run á fún wa rí. àmín. Hmm, ayọ̀ tẹ́tí bẹ́ẹ̀ ló ń lọ mọ́ mi. adúpẹ́ fọlọ́run ẹ kú rìn báwo lè ní ìyàwó yìí. mo máa gba àwẹ̀ náà mo gba mẹ́tẹ̀ẹ̀ta ó pé pérépéré wọ́n bẹ̀ mí gan ní kí tó jẹun. Hmm. Láre ò kì í ṣọkọ ọmọ mi mọ́ Láre ti dọmọ mi kódà kẹ ní kí n gba àwẹ̀ ọgbọ̀n torí Láre ó tóbi ojú rẹ lọ. Ah, bẹ́ẹ̀ ni pásítọ̀ mo dáadáa lọ́mọ yẹn o. pẹ̀lú ìgbọ́lọ́run ó ní yìí ó máa wà nínú ilé ìjọsìn fún bí mélòó kan ṣùgbọ́n tó bá di ọjọ́ Friday ẹ máa wá sí sọ̀rọ̀ àwùjọ fàdúrà jagun mo ti sọ fún àwọn fàdúrà jagun iṣẹ́ ti ń lọ àdúrà ti ń lọ pẹ̀lú àwẹ̀ sọ̀tọ́ adéjọ́ friday mo fẹ́ ká tún jọ darapọ̀ ká tún jọ yin ọlọ́run ká jọ gbé ọwọ́ ọlọ́run wá sókè. Ah, ẹ jọ dáàdi bí aago mélòó ni ká fi dé. Mm, aago mẹ́sàn-án torí títí aago mọ́kànlá a ó bẹ̀rẹ̀ ṣòro yẹn. ká máa fòrùn rẹ̀ pásítọ̀ ṣémi náà lè tẹ̀lé wa. àbá àlàáfíà ni ilé ọlọ́run ilé ogun wa ni pẹ̀lú ìgbọ́dọ̀ màmá retí ní ọjọ́ friday yẹn ẹ má pẹ́ ẹ má fi dé. orúkọ jésù ọlọ́run gbàdúrà fún yín ní ọjọ́ friday àdúrà gbogbo tí a bá ti gbà náà kó fàṣẹ sí i. mi ìmọ̀ orú ẹ̀ mi ìmí náà ìmọ̀ òṣì ẹ̀dá mi nígbà tí ọlọ́run bá ṣe pẹ́ láàyè tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni mò ń tẹ̀lé ìwọ náà lọ́ba tó sọ pé ká ìrìnàjò yóò ṣe oníka wà wá yóò rí oníka àbẹ̀rẹ̀ yín yóò fi fún wa. You are not a son of man that you should lie or repent of your words ó kì í ṣọba tí ń sọ tó máa lóun ò sọ̀rọ̀ ẹ̀ mọ́ almighty èlú lòdùmarè ọba mi bàbá mi ọba tó ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù ọba lánàá ọba lónìí ọba ọ̀la ọba ayé kọrin kẹsẹ̀ àìnípẹ̀kun kábíyèsí ọba mi o adẹ́dàá ṣẹ̀dá mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ mo rá bàbá lọ́wọ́ àjò mi fún ìṣọ́ àti ẹ̀rọ olúwa o ìṣọ́ yín ààbò tiyín tí ó wúwo ju ẹ̀wù irin lọ bá mi ìwọ Dérésọ́lá toyúntoyún tọmọtọmọ tọkọtọkọ ọba mi ọba àwọn ọba wọn you said we should decree a thing that shall be established I decree now that wicked and unreasonable men are kept far away from my daughter irú aburú báyìí ò ní ṣẹlẹ̀ sí kò ní rí ìpàdé àwọn agbé nípa wọn ọ̀nà pàdé ẹ̀ olúwa o ọba ilé tí kò gbà wọ́n ìwọ ni mo sọ ní sẹ́yìn bí ẹ̀sẹ̀ náà tún bẹ̀rẹ̀ like you cannot hear us neither is your head to shut it like you cannot save bá mi jàbọ̀ ẹ ìṣó ẹ bòdè ìsọ̀lá àtẹ̀yìn àti gbogbo àwọn ọmọ náà má jẹ́ gbòòrò àbúrò lórí ọmọ. a máa ṣe rí nìyẹn o bó ṣe ti kúrò ní látijọ́ sunday ní àmọ́ ibi tó gbà o. ọjọ́ sáà onírú ìgbà omi pé mo fẹ́ kọ́kàrà níbí kan. síbẹ̀ ni ẹ ti máa sọnù sá. ọlọ́run ò ní jí ó sọnù ọlọ́run á ṣe é ẹ ẹ ah, ah, ah, dírìn but ó ní màá kan Mr. Akinola tó ga báyìí tí wọ́n wá sí mi ò bá rí ibẹ̀ ni wọ́n wá sí o sí ẹ ti lọ síbẹ̀ sá láti débẹ̀ wọn ò sí bẹ̀ ẹ̀gbọ́n mi lè sọ ọ̀rọ̀ wọn. Ah! níbo ló wá dàbá yìí. mi lọ fara ti mú mi nítorí condition tí mo wà. ọ̀dọ́ mọ́mì ṣé o lè rò pé next step láti kìkì yẹn. kí ni bàbá yìí ṣe ń sọ̀rọ̀ báyìí olówó ọ̀rọ̀ mọ̀ rà ibi tó pin sí gangan tó mọ ló ń pè lọ́mọ nílò ọmọ bí tìmí fi ń tàfàlà kó. ìjọba ilé ìdàgbà ń gbé ìṣòro ẹ ṣe ilé ìṣèlú táyà pẹ̀lú ọkọ mi lọ́ra o lọ́ra o. lówó rọ mọ́ra ọ̀rọ̀ yẹn ò bá ó ń bá fò bó ṣe ń bá fò mí ló ń bọ́dà mi because how can Lanre disappear like that? tí o ṣọmọdé. so really bọ́dàgbà tí mò ń pè é láti sọ fún ẹ pé mo ti dé tó wá lament pé wọ́n wá láre o wọ́n wá amen ah, i'm surprised mo wá shocked. in fact bọ̀dá mi tẹ bá rí Dérìnsọ́lá nísìn ó ti di játijàti ṣùlùkọ̀ ń wa ẹkún mu bí ẹni tó ń mu gàrí. Hmm, kò sí bí o ṣe ní fíìl bẹ́ẹ̀ náà ọkọ ẹ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ náà ọkọ ẹ̀ náà ń wá tí wọ́n rí i náà ẹ wo mo dẹ̀ wá wò pé kẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn o ṣé mo pé tá gbàgbé ọ̀rọ̀ àná a kì í rẹ́nìkan rà bá ṣeré ẹ wo èmi wò pé ká má wo Dérìsọ́lá nírun báyìí ṣó ti yé yín sí i kẹjẹ ká gbàgbé nǹkan tó wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ torí tó ṣe wà yẹn tẹ bá rí gan anú ẹ̀ máa ṣe yín bóyá tẹ̀yìn tó ṣe wà yìí gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ̀yìn bá bá sọ̀rọ̀ tẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ tẹ fi ríráyé yé lóríṣiríṣi ọ̀nà bóyá tún gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu torí tèmi ṣe ń bá sọ̀rọ̀ báyìí ó kàn ké ni kò tiẹ̀ gbọ́ kankan in fact ojú mi ò gbà òun ṣe ní kí tí wàá rẹ̀ yìí náà kẹ́ bá mi bá sọ̀rọ̀ sori ibi tí problem yẹn máa wà náà nìyẹn ìwọ lèmi máa rán sí Dérìsọ́lá ìwọ ṣe jẹ́ kémi máa wà ọmọ yẹn lọ ó mọ bẹ́ẹ̀mi àti màmá ẹ̀ ṣe wà náà wọn pé màmá ẹ̀ kò ń gbogbo nǹkan ló máa ń mú kùkù kàkà kò kò ń reason pẹ̀lú èèyàn gbà tí bá wọ ọmọ ẹ lọ́nsìn kí ló tún fẹ́ kọ́ tó ok tí bá dọ̀dọ̀ ẹ̀ tó bá kàwé mọ́ bẹ́ẹ̀ tí ìjàmbá tún dé ń kọ́ ó pé kò ń reason rárá so let me just be let me be on my own ìwọ lèmi lè ránṣẹ́ pé kó bá mi sọ fún pé àkóníṣòro ọlọ́run aṣọkùnrin rẹ̀ ọ́ kí n pè lórí fóònù má jẹ́ kí n one on one contact yẹn I really do not like it. ó eh, ti ṣe ẹ ṣì ń bínú mọ́ ni. Ah, no no no no no no no gbogbo alamọ ṣùgbọ́n lànà. Ah, ẹ ká sọ ma. mo ní pé kí lẹ fẹ́ jẹ. Ah, ọ̀rọ̀ jíjẹ kọ́ ló wà ń lẹ yìí fún wa òkè. Okay no jẹ́ kó prepare oúnjẹ kan fún yà at least wait something. oh bòdánì tí ìbá kí ṣe ibi tí mò ń lọ gbọ́ pé ibẹ̀ yẹn important ṣé mi ló yẹ kí n rí dẹ́dẹ́ kí mi ìwà okay. okay all right okay, thank you so. ẹ ṣe bínú náà mi ò bínú àbúrò mi nìwọ ẹ ò Da. ṣùgbọ́n ọ̀la ni onírí ló máa mú nǹkan le kókókókókó. ọ̀rẹ́ ṣé gbogbo nǹkan tí ó bá wà ń pàwọ́ mi tí mo fi pé mo lè ṣe tá a fi máa rí Lanre máa ṣe. Lanre ń ṣọmọ bẹ́ẹ̀ náà. kọ́lọ́ yà ṣe ní rere ni o. àmì àmàrí àmàrí náà àmàrí náà ó rẹ pé tí nǹkan bá tẹ̀sẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ báyìí ó máa ń máa ń ṣe kà èèyàn ni. àǹtí mi àǹtí mi àǹtí mi má sunkún mọ́ ọ ẹ má sunkún ọlọ́run àṣẹ wọn ní rírí ẹ wo condition tẹ wá sì tẹ tún sunkún gbogbo èèyàn bá yín sọ ẹ gbọ́ àǹtí mi ò ti tó o ẹ má sunkún mọ́ o. àǹtí mi ẹ jù ú. Dérìsọ́lá ibà ìlò wà ní. mo ti dílé ọ̀dẹ̀ mo bá gbolẹ̀kúnlé ní títì. tó dé. àtìgbà tí ísídẹ̀ǹtì yẹn ti ṣẹlẹ̀ náà ni mú mi gan-an àná lọ́wọ́ mú mi kúrò lé pé àwọn òfẹ́ bí mo ṣe ń dájọ́ kó dá gbé dá fàánú lé pé so that ìrìn á lè reduce díẹ̀ ó ti sún mi. òótọ́ ni náà ṣọ̀kí kan tẹ́mi náà ṣe máa ń pààrọ̀ ọ̀dọ́ ẹni yẹn má wo ìmọ̀ ọ̀rọ̀ mi oṣù tí bọ́ ọlọ́run àṣẹ wọn ni rere. ọlọ́run àṣẹ ibi ọlọ́run àṣẹ ibi gbogbo èèyàn ṣe ń sọ fún mi yóò ti sú mi báyìí. má sunkún mọ́ sórí ó mọ tó ṣẹlẹ̀ nǹkan tó wà lẹ́yìn. kò sẹ́ni tí ò mọ̀ pé ó dùn ẹ̀ ṣó yẹ ẹ́ sìn kò í zì náà ó yí àwa náà bọ́lọ̀ máa ṣe wọn nírí lágbára ọlọ́run má sọ fún wọn wọn ti pé tó bá ṣe ń sunkún sí i ló wọn máa rẹ ọmọ inú ẹ o. èwo ni ò sunkún ni ò sunkún ó ti sún mi ní. ibo ibo ibo la mọ̀ tó wà báyìí kọ́ndíṣọ̀n wo ni mo mọ̀ tó ṣì wà ẹ́ kọ́ndíṣọ̀n wo mo mọ̀ tó wà báyìí tí mo mọ̀ bó ṣì wà láyé àbí kò sí láyé ah, mọ́. má sọ̀rọ̀ bí a máa rí wọn ọlọ́run á sọ ẹ̀ láyé pẹ̀lú àfíà kó tẹ̀ tó bímọ báyìí a máa rí wọn ti gbọ́ wo ìwọ ń tiẹ̀ ìwọ náà máa bá ń tiẹ̀ sọ̀rọ̀ kó ṣe bí dákùnjọ́ látẹ̀kọ́ bó lóko rẹ̀ sí tí mo wọ̀ tó bá ní pé ò gbọ́ hàn ni. mo bízì. ìwọ bízì. ok ṣígẹ̀tì mo fẹ́rẹ̀ gbọ̀n. kò sáyè. ẹ. èmi ni mo máa ń bẹ̀ sọ̀rọ̀ mo ní kó ṣílẹ̀kùn mo fẹ́ wọlé mo fẹ́ rí ẹ̀gbọ́n. ẹ jẹ́ paná mọ́tò rẹ kí wọ́n kàn wéṣì epo dànù. kémi pa iná mọ́tò mi ẹ̀ ẹ̀. ìwọ ìṣòro. èmi náà mọ̀ wípé tí ọmọ ọ̀dọ̀ ẹrúkẹ́rú tó bá ti ń pẹ́ nílé ó máa ń sọ̀rọ̀ ẹ̀ di alájọbí ni ṣó ti yẹ ń sìn mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ idiot. imagine hey, bẹ́lẹ́mu rẹ gate man lásán lásán. Yeah. oh <laughs> i see ó ti yé mi ó ti yé mi ṣebí àgbo wọn náà ni mo pè é sìn tí wọn gbé. ṣé àríkè ṣé àyìn náà rí tí mo sọ nísìn ẹ̀ ń tí wọ́n pawọ́ ní ọ̀lẹ́ lẹ́rìí ń wà lọ́rùn nígbà ẹ̀pìn ní ìsìn sàn gbé mọ́lọ́gán ò sì lé ṣé ń gbé wàá pìyàn sàn gbé. òun náà nìkan tí mo sọ fún ẹ ṣé wàá fẹ́ gbọ́n sìn sórí ẹ̀gbọ́n wà lé o kó tẹ̀ kí ṣàpọ̀tẹ̀mí tó lóyún burúkú ológun wo lè jẹ́gun ti tèmi. wọ́n òkúta ẹsìn báyìí ẹsẹ̀ ti wà ń ta ṣé ti gbọ́ àwọn ìtọ́mọ́ ní kí wọ́n ṣílẹ̀kùn wọ́n sọ fẹ́ mi wípé eh, kò sáyè kò sáyè ẹ̀gbọ́n wà lé o ẹ tó bá sùn náà máa ń jí owó kì í jí àpérọrọ ṣó ti gbọ́ gbogbo ayé ló ti mọ̀ wípé ògùn owó ni ẹ̀gbọ́n ṣe àwọn gbọ́ ìkólọ́ra yín ti yẹ kó yé wa wípé ibà yìí ni láǹre ọkọ dẹ́rìnsọ̀lá ló wá gbẹ̀yìn tí àfin rí mọ́ ṣé wọ́n fẹ́ gbọ́ o wàá wá sọ fún ẹ̀gbọ́n tí wọ́n pretend mẹ́rin pé àwọn ò gbọ́ pé mo wà lẹ́nu gate ṣe báwọn ló fún ẹ ní ọ̀dà pé kò má ṣílẹ̀kùn fún any of the family mọ́ ó yí àwa náà àwọn náà ní pé a fẹ́ wá sí ìbáyò bọ́ gbogbo èèyàn báyìí la máa sọ fún níkọ̀ọ̀kan wípé ẹ̀gbọ́n wa ń kan ológun owó ni àwọn ọ̀rẹ́ mi ń sọ wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀ àwọn gbọ́ kó sọ pé owó ẹ̀ ò clean owó ẹ̀ ò mọ mo ní láìláì gbọ́n tèmi owó tó clean ni wọ́n ná wọn ò ná owó ẹ̀jẹ̀ aṣọ owó ẹ̀jẹ̀ náà ẹ̀gbọ́n ṣe ológun owó àrùtọ́ màṣẹ́ bá máa gapá máa gapá òun nìkan dáadé àṣẹ gbogbo orí wa ló ti lò àwa gan ọmọ ọpọlọpọ àdúrà gan ni ò jẹ́ kébi kò kí ètè mọ́ lára ṣùgbọ́n wàá ní wọ́n ìbínú ẹ̀ dùn ó sọ pé wọ́n sílé wọ́n sílé For your information ìwọ tó ti kù sórí ìlà ẹsẹ kó ń dún ìgbà tó kọ́dé ìbàyí ìlà ẹ̀sìn yìí ó ti ń papọ̀ báyìí ṣó ti yẹ ẹ̀sìn ó ti ń bẹ̀. ẹ ń gbà tẹ́ ìtẹ̀ wá fi làbú èmi ní ìsìtẹ́ fi làbú mi ṣé wọ́n bá tú gbogbo wẹ̀lẹ̀ bí látòkèdè ṣé kò sí ẹni tó kọlà ń bẹ̀ ni sí ọ̀tún ní sars mo ṣì máa mi padà dé ṣe ti gbọ́ ìgbà tí àti wọn máa fi lọ kó àwọn boys wa ìwọ fún ẹ tó ṣọ́ dáadáa ó máa yí ẹ wo ẹ tó bá pa gídùkú kí kọdún eh, eh, eh, ẹ tó bá pa ah, àkàlà kò kí kọ́ṣù ẹ tó bá nípa máa mú ẹ̀jẹ̀ ti kò ní ibi lórí burúkú olóṣù ẹ̀rí tó ṣe rí. mo ṣe bá àwọn ọmọ mi ò tí ì kú kí ló dé ẹ̀wọ̀n àṣẹlú kọjọ́ sí o àṣẹlú kí ló dé kí ni kí láàbù ṣe àánú ìlànà ìgbénu ọgbà. ṣé ọpọlọ òye kò sọ fún ẹ pé ọ̀rọ̀ àṣírí la fẹ́ sọ fún aláṣẹ mú ìwà bí. irú àṣírí orí ibú wo. ayé ló pariwo mọ́. ṣé o gbọ́ pé chief pa gbọ̀dá láàrin àbúrò ọkọ̀. ṣífù gbọ̀dá láàrin tó ń wá Eh. àwọn ọlọ́pàá ṣì fún gbà wọn. ẹ jẹ́ má ṣe dẹ́bi sórí ibú. àwọn wo ló fẹ́ sórí ibú. Eh, ah, ah, ah, àánú ẹ ló ṣe wá o. lọ́nà wo. àwọn tí wọ́n máa pọ́n máa tó pàwọ́ náà. kí ló dé. ó dàá mo gbọ́. Eh, ẹ dúró bùrọ̀ láàrin ọkọ̀ àti dẹ́yìn sọ̀ra. Hmm, chief ló pa wọ́n. kọ́mọ ni dáa fọ́gà o bó lè ṣe gbọ́ síjúọlá. síjúọlá ló sọ fún ọ pé bàbá gbà méjèèjì báyìí sọ fún wa pé chief ló kọ ọkàn àti dẹrìn sọ. bẹ́ẹ̀ni èmi náà wà lọ fún wa ni. bàbá méjèèjì ló sọ fún ó ní bọ̀dá láàrin tán wá pé ọ̀rọ̀ ọ̀gá ló pa. ọmọ síjúọlá ara wọn wọn ràn wọn lọ sí i. ó eh. ṣe wọn ràn wọn lọ. ọmọ nǹkan tó sọ. Eh, eh, èdè ló wọn ló fi sọ. Yorùbá ló fi sọ. Yorùbá ló fi sọ. tẹ́rì ẹ̀yin méjèèjì dín ta síjúọlá gbọ́dọ̀ ìbàdàn ìgbọ́dọ̀ you know what you should have done ó ye, kó ti gbé microphone kó máa káàkiri. èmi pé ẹ mo sọ̀rọ̀ pé wá dúró sí ìbáyìí wá sọ fún ọ̀rẹ́ olúwa àti bàbá gateman ṣé bóbìnrin làwọn méjèèjì ṣó yẹ ká máa tẹ́jú ara mọ́lẹ̀ ni. Ah, ah. ẹ ẹ wò ó jàre àǹtí eléèbò káàbọ̀ wọ́n parọ́ kan mọ́ ọ mo ti jẹ́rìí ẹ mo ti mo ni mo fi jẹ́rìí ẹ mo ti mọ̀ pé ó lè ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ìjọ o ń bo ni ìwọ ti gbọ́ àbí ó pé ọ̀gá chief pé àwọn ni wọ́n pa ìbùrà láàrin ọkọ àti dẹ́yìnsọ̀lá ṣé wọ́n lọ sọ mọ́wulẹ̀ fọ́ ọrùn. ṣe bá sọ fún ẹ ń sọ fún àlọ́ máa parọ́ mọ́. ẹ máa wo ẹ̀kọ́ tí fojú múmu han tẹ̀gbẹ́ tí ó sori ibú náà tẹ́lẹ̀ yóò sori ibú náà ni kò sí tí ó sì ju kó sori ibú lọ ìwọ ọwọ́ àmọ́ ṣe bí ẹni pé ọgbọ́n yóò bá kankan rárá wọ́n bá sọ̀rọ̀ rárá ah, ah, àmọ́ ṣe nọ́ọ́nọ́ọ́nọ́ bí ajá tí ò jẹun ìwọ sọ ìjọ eh, mo fẹ́ bi ọ́ léèrè ìbéèrè kan ṣé ọ̀gá sọ fún wọn ni wọ́n pé ọjọ́ kó wọ́n sọ fún ọ ni àbí wọ́n ní ìwọ gbọ́ wọ́n ní. ìjọ ọjọ́ yẹn mo wà ní kíchìn ni mo wá gbọ́n gbà tó ga ń sọ wọ́n pè yàn kó wọ́n sọ lórí fóònù tó mi ò rí lè ṣe ọ̀wọ́ kó ti. kí ni tí wọ́n rí rí. èmi ò mọ kí ni rírí tó ń sọ yẹn. Eh, ah, lọ́ba kan sọ̀tàn ẹ máa ẹ máa wò ó torí ibi tí mo ti mọ̀ pé alábòsí ayé ni ọ́ ọ̀njẹ́ fi irọ́ ó ní èmi ò jẹ́ tí ọ̀rọ̀ tiẹ̀ náà àbọ̀ abá ni àbọ̀ abá láyé ni ah. ìwọ́n tó yẹ wípé tá a bá sọ gbọ̀rọ̀ nù léyìí èbó lọ́mọ sọ ìbò lọ́mọ sọ láti pé èdè ṣe Yorùbá. ẹ bẹ́lẹ̀ mú rẹ nǹkan tèmi ṣàfẹ́sọ fún ẹ ní pé ṣọ́ra kọ́mọ yìí máa ń ta ẹ̀ o. tata ni. ó lè ta ẹ̀. ǹjẹ́ pé ó ti ta ẹ̀ tó ti gbowó tán. yọ tèmi. ó ti gbowó lórí ẹ̀. ọ̀tá èdè wo ló fi tà mí. Yorùbá pọ́nbélé báyìí ló fi ta ẹ̀. Yorùbá wo ló fi ta èmi tún wà ń bẹ gbà tó fún òyìnbó ta ṣógbó òyìnbó. ó wà bẹ́ẹ̀. Ah. ẹ máa tó wa ti o. ṣógbó òyìnbó ni sọ. ọ̀rọ̀ ti sọ

ó wá sọ fún èmi èmi dẹ̀ ní ká wá sọ fún ẹ èmi ò mọ pa ẹ. ọ̀tàn tí ẹ wá rí ẹ tí wàá fẹ́ pé orí ibú ṣe àṣẹ tẹ́lẹ̀ ẹ tàn èmi ni òun sọ fún òun òun sọ fún ìwọ ìwọ wá gbọ́ wàá bẹ̀ mí wà á sọ fún mi pé kéèmí má sọ fọ́gà kò sí kò sí tẹ́lẹ̀ ṣe fún mi lájẹ́ má sọ fọ́gà bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ ẹ wá fẹ́ máa tàn èmi ẹ fẹ́ máa tàn èmi. ẹ ṣáàjà ẹ ṣáàjà ẹ ṣàfúrẹ́jì láàrin kọ́ bára nu ẹbọ bí alábòsí òfò rí ṣẹṣẹjú wá bí ojú alápàjì àbòsí bálé ayé ẹ jẹ́ lọ atan kí ọ̀ wá mọ̀ ọ̀gbọ́n ló ti wá mú ọ náà fẹ́mi náà báyìí sọ pé ọ̀gán fún alára rí òwúlò káti wá sọ pé ọ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tóbi tó bá wọn ṣé kò ń ṣe pé ó yẹ kó wá bá mi lẹ́nu géètì mi bí kò kọ́ sàlàyé fún mi ni. ó ti tán mo kòrò pé kí n sọ fún mímọ kó máa máa káàkiri báyìí. ó ti rojú ara ẹ fájẹ́nù yóò sì bá yóò yóò rojọ́ pa ọ ni ẹ mọ mọ̀ fi mi ìjọ ti bá ń gbàjọ nú ọ̀gá ìjọ náà ni ó sọ gbogbo tó o bá ṣe ṣe ìbò ìbò ìgbọ́ tó ti pé ó ti pẹ́ tí mo ti ń gbọ́ pé pọ́bìnrin lọ́ta obìnrin wọ́n mọ̀ pọ́bìnrin lọ́ta obìnrin nọ́mbà wánu ẹlẹ́kejì olúbọ̀ ó ní bójú ẹ lọ́wọ́ ẹ lọ́kàn sọ fọlọ́run bánú sọ bánú sọ má sọ tó sọ kì í ṣe bí irú sọ irú èmi kó wá sọ fún obìnrin tí ó ní obìnrin ọlọ́sì tí wàá mú ọ tí wàá bọ́ sọ́wọ́ tèmi náà báyìí sọ̀rọ̀ pé wọn ló fọkàn wúlò gan tẹ́lẹ̀ wàá rí ọ̀dà. sọ́wọ́ ayé ní ìsìn báyìí tó ti wá rojọ́ fún mo sì ti mọ̀ pé bó ṣe rojọ́ fún yóò máa rò káàkiri ti bọ́ wọ yóò rò ọ̀pá ni sọ́wọ́ afẹ́ gbọ́ èmi wá ní tèmi náà tọrọ lọ́wọ́ ẹ̀ pé wọn ló fọkàn wúlò náà tẹ́lẹ̀ gbogbo ọjọ́ ajé ọmọ ọmọ oúnjẹ mẹ́ta mi gbọ́dọ̀ máa pé àárọ̀ ọ̀sán alẹ́. kẹ́yìn oúnjẹ mẹ́ta ṣé bẹ́ẹ̀ ni mo wà ní kitchen máa wò ní ìyẹn kékeré nìyẹn. kì í wá sí oúnjẹ nìkan o a máa sọ bí ìgbésẹ̀ bá ṣe ń lọ láti máa sọ àwọn eléyìí tó kù. atarodo ìlẹ́kùn tòmátò ilé méjì ṣọ́mbọ̀ ilé méjì kò fi yòókù nígbà ìrànlọ́sà kọ́wẹ́ kàn wẹ àbí kí wọ́n fi blender lọ ní ìmọ̀lẹ̀ ilé ṣàkí onígbàwẹ̀ nìkan ló kù tí mo ti rà má pẹ́ má pẹ́ o mo fẹ́ tẹ̀lé kí n sùn ta ni ẹ wọlé o báyọ̀ wá mi o. sísẹ́ báwo ni màá jẹ́ aṣọ àpá. yá àti mi ẹ ká sọ ma. kí ló tún ṣe é tàbí ẹ̀ nílẹ̀. ah sísá mi nǹkan ṣẹlẹ̀ ẹ wo ibi tẹ́ni kì í máa lọ mo ti lọ síbẹ̀. ilé akin bẹ́ẹ̀ ni. ṣó ṣó bẹ́ẹ̀ ni o. kí ni ẹ wo sista mi mo lọ bẹ̀ mo lọ pariwo mo jẹ́ kó yé gbogbo àwọn àdúgbò wípé apààyàn ni wípé ológun owó ni. yé bẹ́ẹ̀ ni ẹ wo kò kí n ṣe ẹ̀gbọ́n ti tèmi mọ́ o mo jẹ́ kó yé gbogbo àwọn èèyàn wípé owó ẹ̀jẹ̀ lẹ̀gbọ́n ná. yé máyọ̀wá dá wàhálà lẹ̀ máyọ̀wá akínọlá wo èmi sọ fákínọlá pé èmi àti òfìjà bẹ̀rẹ̀ débi tá a máa fìjà parí ẹ̀ á fi ìjà tó iṣu sínú kòkò débi tá a máa fìjà túká èmi àti òyìnṣe oníjà wèrè ẹ̀kan ni kó má gbé dọ́dọ̀ tèmi àmú kò nídìí kó lọ́ọ́ bá jà ó mò ń sọ fún ẹ o ìwọ púpọ̀ yìí ni lọ́wọ́ mi o ẹ̀mí èèyàn ò máa jọ akínọlá lójú. ẹ wo ẹ má yẹ kí mi tán yìí wèrè ló ṣègbòrò ṣóyè yín sìn tí ẹ bá ní kó máa wò ẹ̀yìn sìn ẹ̀yìn jẹ́ kó máa yá pé yẹn ọlọ́run àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run máa ṣe lóòótọ́ ṣùgbọ́n ṣé èèyàn mọ̀ wípé ibi tí táwa ṣe ń rò wípé bí aláàárẹ̀ ṣì wà ń bẹ̀ yẹn tó bá yẹ pé ìwà ń bẹ̀ lóòótọ́ lóòótọ́ pẹ̀lú nǹkan tí mo ṣe ní àná ó máa ṣí láàrin sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. akínọlá mà ti gbé wèrè mi inú akínọlá mà lè ṣù gbé kì í ṣe pé bóyá èmi náà mọ ohun tí n lè ṣe sọ̀rọ̀ ẹ̀ àmọ́ kó kun ẹbí má tọwọ́ tèmi já ni ohun tí mi ń ṣe tòun ti bẹ́ẹ̀ wèrè lálẹ́ wọ́n náà ń bọ̀ wá burú orí ẹ̀ ó ní tán bá bá orí òun lé ni akínọlá ṣì ń bá orí tèmi náà ń lé ni kì í ṣe pé bóyá pé gbogbo ẹ̀ náà mo fi gọ̀ nítòótọ́ ẹ̀gbọ́n mi ni àmọ́ ẹ̀lẹ́ báyìí lèyàn wá fi ń ja ìjà ẹ o torí ẹjọ́ báyìí lèyàn máa ń kọ́ kéèyàn tó kọjá ẹ̀lẹ́ la máa fi jàjà akínọlá ó tún wá lọ ń darú. ẹ wo sítá mi kó lè bìlíf pé lóòótọ́ o a mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ńlá rẹ wá gbẹ̀yìn tí a fi rí láre mọ́ ìkànnà ọmọdé ti wá sọ fún wa mo jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀. ọmọ yẹn ti kú ọmọlọmọ ah, ah, ah, ọmọlọmọ eh, tó ṣe wá lóore eh, eh, orí màá ti di bí mọ́mọ́ ilé yìí lọ́wọ́ ọmọ ọba máa ṣe ohun tó tó yìí ìwọ pàápàá bùkún ọba máa ṣe ohun tó tó yìí. sísá mi ṣẹ́yìn ò mọ̀ wípé tá a bá fi wèrè sílẹ̀ wípé kó sin òkú yẹ ó lè sùn yẹ jẹ. ọmọdé yìí lọ pariwo ń lé ẹ kí ló máa ṣe sọ̀rọ̀ ṣé ká lọ bẹ̀ẹ́. ẹ ọlọ́ọ̀ má jẹ. ẹ wo mo ń sanwó junction to junction ládùúgbò mi tó lóru ọjọ́ báyìí ni mo jẹ́ kó yẹ pé mo kó àwọn boys bọ̀ ẹ wo kíkọ fún wọn lóhùn ni kó dẹ̀ tẹ̀lé mi ah àwọn ọmọ eruku tú alẹ̀ bí alẹ̀ mọ̀ ẹ wẹ̀ ilé jẹ́ǹtù o èmi ò jẹ́ǹtù ah sísá pé ẹ̀wọ̀n òbí la ẹ ó lé burúkú bẹ́lẹ̀ wúlé àdùkí náà pé gateman ẹ̀ ìyẹn wá ń sọ fún mi pé mi ò lè wọlé yìí májèbí tó wọ́ wa dé olóòtú ní ká má wọnú compound yìí mo sọ fún yẹn kò ṣẹ́ni ìlà ẹ̀ ẹ wọ sílẹ̀ kó tó tẹ́lẹ̀ wèrè ló ṣègbòrò báyìí ọlọ́run gbọ́ sísá. ń sọ̀rọ̀ mọ́ mi ah, ẹ wo ibi tí mo wà ilé agbára ni o ilé agbára ni mo wà. wọ́n wọ́n tán náà wọ́n á tó owó ẹ̀yọ́ owó ẹ̀yọ́ káṣọ síbẹ̀ ẹ oríṣiríṣi nǹkan tó lè bàyàn lẹ́rù ló wà mọ́ mi ẹ mi nì mọ́ mi ìyàwó mi ńkọ́ ẹ ṣùgbọ́nlá ṣé ṣé kò sí nǹkan tó ṣe ah, ẹ ok nǹkan tẹ máa ṣe ni pé máa wọ mọ́tò agric tẹ bá ti dé agric ẹ wọ mọ́tò tó lọ sásọ́dọ̀ látàsọ́dọ̀ ẹ ẹ asọ́dọ̀ ẹ bá dá sọ́dọ̀ ẹ bá wọ mọ́tò tó ń lọ sí àgbẹ̀dẹ ẹ bá ti wá dágbẹ̀dẹ àgbẹ̀dẹ ìlú ńlá ni mo mọ̀ tá tí dérìnsọ́lá gbé mi wá nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn àgbẹ̀dẹ ìlú ńlá. okay okay okay ẹ ṣe. olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí fi ìjà fáwọn tí ń bá mi jà di àṣà àwọn apata mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi fa ọkọ̀ pẹ̀lú a kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ kí wọn kí ó dààmú kí hello ah mọ́mú ìtọ̀ mi wá. ẹ mà káàsán. kí ló dé tẹ́ ẹ sunkún ọlọ́run mà ní jẹ́ arọ́rọ̀ ẹkún. ìbọn àgbàrá ẹ̀jẹ̀ máyọ̀wá. lórí ọ̀rọ̀ yìí kí wá ló dé ṣùgbọ́n ní kí n béèrè ẹ̀ máa fi fún mi ẹni kí n wá ẹ̀mí yìí ó dé gbàdúrà lórí ọ̀rọ̀ ọmọdé pé ká má pẹ́ dì ẹ̀jọ̀ kí ló jẹ́ bọ̀nà àbí máyọ̀ wá kọ́ mu ọlọ́wọ́ ìdúmọ̀rì máa ṣàánú mi o bẹ́ẹ̀ mo sọ fún ọmọ máyọ̀wá yìí máyọ̀wá olókìdá kò láyọ̀tà ò lágàrábá ò ní gbẹ́kúndé ò ní túndé ò bá kìjà mo máa sọ fún máyọ̀wá lọ́ba ṣáájú mi mo sọ fún máyọ̀wá o mo sọ fún máyọ̀wá o mo sọ fún máyọ̀wá o mo sọ fún máyọ̀wá o ẹ gbà mí igbó ni ah! ọkàn ọmọ ìyá wa já pátá báyìí. akínọlá ò fi máyàwá dà mí lóró. akínọlá ó dẹ̀ rí yìí ó dẹ̀ ṣe ọ̀bẹ̀rù àjọbí ọ̀bẹ̀rù elédùn àná tó ń kí ejò afàyàfà ẹ̀wò tó ń bínú rò òde ìjà kó má má gba wájú èmi ìjà lọ kọjá. ó yà mí lẹ́nu nígbà tí bàbá pè mí tán ni ẹ ti jẹ́wọ́ dẹ̀ sọ fún bàbá pé èmi ò jẹ nǹkan ẹ̀ pé látọjọ́ tí mo ti erect ilé ìdílé ti dúró báyìí tí wọ́n dẹ̀ ti warn mi pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni ò ti ṣẹlẹ̀ èmi kìíní yìí mọ̀ọ́mọ̀ má make sure pé mi ò jẹ́ kó ṣẹlẹ̀ nígbà tó jẹ́ pé mo mọ implication rẹ̀. mo ní ọ̀ṣọ́ mo ní ọ̀ṣọ́ sọ fún bàbá mo ní kò possible torí ẹ mọ implication ẹ ìwọ ìwọ yìí. implication kí ni aláti wọ́n nǹkan tá a máa ṣe sí fast fast ni torí in seven days. ìní níjọ́ kejì o ìní lọ́jọ́ yẹn o. kí la fẹ́ ṣe sí bá. nǹkan tá a máa ṣe yẹn ni kò yé èmi náà torí kò sí rẹ́mídì àsìkò tá à ń wí ìpè ní tó bá dùn gbọ́n ọdún nìyẹn wọ́n dẹ̀ ti sọ fún wa tẹ́lẹ̀ bẹ̀ta ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí ní òye èmi àti ìwọ fúnra ẹni tó bá lọ́wọ́ nínú ẹ̀ tó lọ́wọ́ nínú nǹkan tó jẹ́ kí irú ilé ìṣẹ̀lẹ̀ tí ó fi di wàhálà sẹ́mi lọ́rùn yìí kò sẹ́ni tó máa lọ. wọn kò rẹ̀ sí nàìjíríà ẹ̀gbọ́n wọn kò rẹ̀ sí. kò sẹ́ni tó máa lọ nàìjíríà. láwọn náà kò ní sí. ẹ̀yà wọn ni education kí ni yóò dá ẹ̀gbọ́n wọn kò rẹ̀ torí àìkí parọ́ ẹ ló jẹ́ kí n pè ẹ́ wọlé pé tí n bá fẹ́ mọ òdodo ẹnu ẹ ni mo ti lè gbọ́ jọ torí ọlọ́run kí ni àwọn èèwọ̀ tí mo kà fún ẹ nílẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó kọ́kọ́ débi bá. mo ṣèlérí fún orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ olódodo àti olótìtọ́ gbogbo tí wọ́n sọ pátá òótọ́ ni nígbà tí mo fẹ́ wá gbàṣẹ́ àwọn ìwọ̀n tẹ́ ká fún mi mo kọjá bẹ̀ ẹni pé ara ẹ̀ ṣe òkúta pé tó bá fẹ́ máa ṣe bí ẹ̀kọ́ fẹ́ máa ṣe mí ṣìkìṣìkì ẹ̀bí ẹ̀ fún mi láǹfààní pé mo lè lọ sábúlé wa pé kódà mo lè lọ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin pé kì í sá ti dágbére fún mi ẹ tó wá ní bó bá jẹ́ kó bà mí lẹ́jù pé mo lè ná òkú etílé pé nǹkan jáde nínú ọgbà kí n sáwọn ti ṣe ní sáká nínú ọgbà òótọ́ la máa bá lẹ́nu òun ókè ká gbà pé kì í ṣe wọ́n ta ni wọ́n wá mọ̀ tó fura sí ó lè ṣe nǹkan rẹ̀. ẹ má bínú sáà o kọ́wọ́n jẹ́ olórí ibú ọmọ fi káyọ̀mí àti ọ̀rẹ́ olúwa. ẹ̀lò ẹ̀lò ààrùn ò ń sọ̀rọ̀ ju kí nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ kò sọ ṣùgbọ́n pé àwọn òfin tèmi kà sílẹ̀ ló ń sọ yẹn gbogbo ohun tí mo dẹ̀ sọ fún ló ń sọ lóòótọ́ ohun tó ń sọ make sense. fún rojọ́ jù sọ̀rọ̀ máa yìí. ẹ̀sà àwọn náà ni mò ń sọ lọ́kọ́ tó di pé wọ́n dá ọ̀rọ̀ wọn lẹ́nu ṣe rí ìfikáyọ̀ mi ìfikáyọ̀ àtọ́ni olúwa àwọn nìkan mo mọ̀ lórí burúkú ọmọ ọmọ méjèèjì náà wò ẹ̀sà olórí ibú ni wọ́n sà o torí iṣẹ́ wọn ọ̀jọ́ mọ́ kìsìnì ẹ mọ̀ pé síjú ọlá ni wọ́n wà kìsìnì àmọ́ tí ẹ bá ní kí síjú ọ lọ ra nǹkan ọbẹ̀ tá a sè màkàrán méjèèjì ní Fíkáyọ̀ àti Ọlọ́lúwa ni wọ́n bá ní kí n sí gèjì fáwọn àfẹ́ lọ́ra nǹkan ọbẹ̀ à ẹ ti ṣiṣẹ́ náà ṣe ṣé kọ́ yàtọ̀ sí ẹ ti ṣiṣẹ́ omi pé ṣé bí kẹ́yìn máa tún lè ṣe ní Fíkáyọ̀ lé ẹbí síbi lónìí kọ́ máa dáná kí sí òun ni àwọn fẹ́ràn lọ́wọ́ kọ́ àti pé bẹ́ẹ̀ náà ti lọ kó rí ibú ṣe àánú ta tó lórí ibú wọn tí wọ́n á fẹ́ ti àwọn táwa nílé ṣe òkò pé ìtàn lọ ṣe ìdáná ti ṣe wọn ṣe lábẹ́ òrùlé mi ìyẹn dá nǹkan tí nǹkan tèmi tiẹ̀ sọ ọ́ sí ni pé ṣé òun pé ọkùnrin lọkùnrin á máa jẹ òun nìkan láàrin àwọn obìnrin púpọ̀ nínú ilé lọ pé ara tí ẹ ń ṣe bákanbákan ó lè máa jó òun kó jẹ́ àwọn ọmọ ẹ náà tán wọlé bákan kó wọ́n rí pé ah ọkùnrin máa rí ó kó ń sáré ṣe bẹ́ẹ̀ bí nǹkan nìkan lọkùnrin. irú àwọn ọkùnrin tó dà pọ̀ tó ṣe kò lè ṣe àpò. àwọn gẹ́rẹ́ yẹn wọ́n lè ṣe é gan wọ́n lè fà á sí rìnkùnrin tèmi rò kó lè ṣẹlẹ̀ nìyẹn kíkó nǹkan jẹ́wọ́ fi kí jẹ́wọ́. èmi ò sílẹ̀ kò fọkùnrin kankan lẹ́yìn tí. ẹ kí ló ṣẹlẹ̀. torí mo mọ̀ pé tí má kọ̀ tí ń jẹ́wọ́ kó máa lọ di pé ẹ sọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ bí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tẹ́ ẹ máa ní ìyọ́ lọ èmi ò sì fẹ́ sẹ́wọ̀n sáà ẹ̀rí lọ́jọ́ náà lọ́hùn inú ọgbà mo wà níbi tí ẹ fi mí sí wọ́n á ṣàdédé bẹ́ẹ̀ ni máa gbọ́ àwọn orin kan bígbà tí àwọn áńgẹ́lì ọ̀run kọrin àwọn ohun oríṣiríṣi ní ń wá látòkè wá ìmísí ọlọ́run tá a fojú ríre kí n sì fojú ká áńgẹ́lì fún ìgbà àkọ́kọ́ nígbà tẹ́mi ó ṣe àbẹ̀wò síbi tí àwọn áńgẹ́lì wà mi mọ̀ pé àwọn wèrè Fíkáyọ̀ ní áńgẹ́lì tá ń kọrin lórí ilẹ̀ bí mo ṣe sílẹ̀kùn báyìí. kọkárẹ una dọ́sí àná àti bọ́ọ̀dù pé adédìbàjẹ́ ẹ̀yìn adébàtìta ẹ wá sóbi lẹ́yìn omi sóbi ẹ̀ ní kankan ẹ̀ ní ẹ̀tọ́ ní bá kọ́ ọmọ ẹ̀ jọ kébì tàbí jọ kébì kọ́ ọmọ yẹn ẹ̀ ní ọmọ sí ọmọ yóò sí mọ́lẹ́ yóò sí àpapọ̀ àpapọ̀ àpapọ̀ Thank you ẹgbẹ́ dájú. ẹ mọ̀ pé mo ní pé o ò lè mú mọ̀ wọn láti jẹ́ pé wọ́n fa ẹ̀sìn. owó ìwéré ní ẹ o. ìdíkọ̀ ó ṣe wèrè. ó mì ń pé ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ń rú àwa lójú kò ń ṣe onírọ̀ anúdẹ̀ láìkẹ́ torí pé bó ṣe rí yes. lẹ́nìí. mo mọ̀ bẹ́ẹ̀ ní sẹ́kù dé. yẹ́sà kì í sọjọ́ méje ó ti jọjọ́ méje lọ gbà tẹ́sí ní. irọ́ ó tiẹ̀ ní nǹkan táwa ń sọ tẹ́lẹ̀ kí wọ́n tó wọlé. Ah, ìjọ tí wọ́n tó ṣe kínní yẹn ìyẹn náà tán wọlé mo dẹ̀ wọ́n pé òun kì í ṣe olórí burúkú àwọn ọmọ tó tán wọlé yẹn àwọn olórúkọ àwọn náà kó bá bẹ́ẹ̀ wo àwọn náà máa jiyàn ẹ̀ṣẹ̀ wọn àwọn lèmi abáwí kò sí nǹkan tí wọ́n fi ṣe torí pé ìwọ kọ́ ni o mọ̀ ọ́ mọ̀ àwọn náà mọ̀ ọ́ tàn ẹ́ wọlé simple ó lọ sí orí pavement tó wà ní kìnìún nínú yàrá kó mú owó ń bẹ̀. lọ sí ọjà kó bá mi ra awó kó tó bá bá dé àmọ́ bá ṣe máa dé bá ṣe máa jẹ mi ò bẹ́ẹ̀ jà in fact o lè mọ̀ pé inú mi sí ẹ ya ọtí tí mo mú lọ́wọ́ ẹ. pẹ̀lú yìí pẹ̀lú. inú mi sí ẹ kí wọ́n wá lè That's what my old That's ah. Uh, ah. Uh, Is that okay, sir? Ah. April. Yes. Please, that boy's ọ̀dẹ hey! èmi ni seventh day èmi ni seventh day yẹn gan ló for tó fi láti lọ bẹ́ẹ̀ yẹn wà náà poison yẹn ṣé ìwọ ò mọ̀ pé gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí mú láti lọ ní kọ̀ọ̀kan ni gbogbo wọn náà láti jìyà ẹ̀ṣẹ̀ wọn by brother don't worry ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa lọ wọ́n ti lọ́n ti ẹ nìyẹn. ẹ̀yin kọ ṣe bẹ́ẹ̀ ni ní seventh day ó dẹ̀ mọ̀ tí ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ keje. èmi ẹ solution náà là ń wá sí ṣòrí jẹ́ kí mi sọ fún ẹ o inú gbogbo àwọn tó ṣẹ̀ tán fa wàhálà sí mi lọ́rùn yìí <laughs> tí mo dẹ̀ mọ̀ pé èmi ni ọjọ́ keje ìwọ nìkan ló mọ̀ o torí. mi ìró of course ìwọ ló bá mi jíròrò bí mi ṣe máa wá ọ̀nà ọ̀la kí tèmi náà lè ta kí lè má gbégbé ayé rere àbí. torí torí gbèsè gbèsè gbèsè bros mi ò fún bàtà bàtà sùn bí gọ́ fàdà ni. so mo mo láìkì yín tí mo máa ń bí mo rí gbèsè ń jìyà èyí bí. mo lè ṣe wàánú iṣẹ́ yẹn kò tẹ́ lọ́rùn àbí nígbà that's it lèmi ṣe sọ pé ìwọ nìkan ló fèrè but gbogbo àwọn yòókù tí wọ́n mọ̀ ní tó mọ̀ nípa ní tó ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ láti jìyà ẹgbẹ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa jìyà tí wọ́n ní bọ́m̀bẹ̀ ọ̀hún bọ́m̀bẹ̀ ọ̀hún bọ́m̀bẹ̀. látòní lọ orí rẹ kọbi ẹlẹ́dàá rẹ ò ní gbàgbọ́ ẹ̀gún ayé tó ti gún ọ lẹ́sẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tó jẹ́ kó o máa sunkún àìríjẹ àìrímu àìrínà àìrílò ayé yọ ọ lẹ́sẹ̀ rẹ aṣọ ọ̀pọ́njú táwọn ọ̀kà ẹ̀dá tí wọ́n ró mọ́ ọ lára àwọn rúmọlẹ̀ fọ àyà ọ̀làríwájú ẹni ńlá ni ọ́ ò ní dẹni ẹ̀yìn torí orúkọ a máa ró mọ́ káríwájú orí ẹ ò ní burú ò ní ṣubú dẹrù ẹnu ẹ ṣubú dátí ẹnu ní dàrú fọ wòwò látòní lọ aṣọ ọ̀fọ̀ aṣọ ọ̀kúnjú àìríjẹ àìríná àìrílò tó ti ń bá ọjà lọ́jọ́ tó ti pẹ́ ó ní wápẹ́ lónìí òjò ti dá olóhùn ló fọ aláṣẹ ọ̀run fàṣẹ sí ó ti rí bẹ́ẹ̀ ló sì ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ léwúrẹ́ ńké bẹ́ẹ̀ làbàtàn ń hàn màálù bá bàbá ńlá bàbá ẹran á ní bẹ́ẹ̀ ayé ti bẹ̀bẹ̀ tiẹ̀ lónìí. bàbá àríwájú ẹlẹ́dàá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tí ìbá ṣe bí ẹlẹ́dàá rẹ̀ ò gbàgbọ́ ni ìwọ bá ti máa di owó fáìní kan báyìí àwọn kan bá ti máa fi ọ̀sùn ohun owó tí wọ́n mọ̀ ná àmì ẹlẹ́dàá rẹ̀ ò gbàgbọ́ ni láre ẹni tó ṣàtọ́nà ẹ̀ dénú ìlú yìí wọ́n wàá wò bí ìkà ẹ̀ sóòmù ọdẹ́nù ìlú yìí ó fẹ́ pa kádàrá tiẹ̀ dà ọ̀wárọ́ lọ́hùn àtòrí ìkànsìkan lọ́lọ́hùn àmọ́ ọba tí pàbídà ti sọ bíi dire òun ló jẹ́ kí wọ́n pàdé aláwòore lọ́jọ́ tí wọ́n rí ọ ajere tí kì í rínú gbomi sí táyé ti gbélé ọ lọ́wọ́ ó ti fọ́ dànù. Thank you àríwájú sọ wá rí ẹbọ tí ń bẹ lọ́wọ́ rẹ yìí bọ́ ọ bá ti bọ́ síbùdó èmi báyìí ní kánmọ́nkóbó ìyànà apá ọ̀tún ni ọyà sí tààrà oríta mẹ́ta àkọ́kọ́ tó o bá kọ́kọ́ kàn gbogbo níbẹ̀ ni ògbẹ́ bọ̀ sí kàwọn bọ́ ọ bá ti wá ń gbé e kalẹ̀ báyìí tọ́ ọ̀nà sókè ọ̀yẹ́yìn má wẹ̀yìn wò ó má padà wẹ̀yìn wò ó nítorí pé àrọ̀wá ìwé yìí àrọ̀wá tó bá pò mọ́ ọgbọ́ ẹ̀yìn yóò bà nǹkan jẹ́ nǹkan ní bàjẹ́ mọ́ rárá. láríwájú àwọn àgbàlagbà ní kí n wí fún ọ pé látòní lọ ọ̀bọ lọ́wọ́ hílà hílò ayé ọ̀bọ lọ́wọ́ òfòòró ayé ọ̀bọ lọ́wọ́ ọ̀dààmú ayé ajá ti apẹ̀rẹ̀ táyé gbélé ọ lórí kan ní òòlù máa fi pọn mi wá àwọn ọdún mọ́lẹ̀ wọn láwọn gbà dànù àwọn dáná lé apá oṣó ò ní ká ẹ tó bá lo tiẹ̀ níbi apá àjẹ́ ò ní ká ẹ tó bá lo tiẹ̀ níbi àwọn àgbàlagbà ní wí fún ọ pé wọ́n ló jẹ lédì lédì sọ́nà bọ́gíbọ́gì lórúkọ tá a kò só wọ́n ló jẹ lédì lédì lédì sọ́nà bọ́gíbọ́gì lórúkọ tá a kó àwọn àjẹ́ wọ́n tún ló jẹ lédì lédì lédì sọ́nà bọ́gíbọ́gì lórúkọ tá a kó àwọn ọ̀yà mi ọ̀sàlẹ̀ pàpọ̀ àwọn lakọ ajá aborígbóngbò ẹsẹ àbùjùmọ̀lù tukúbadé ọmọ tó látò nínú ìjó máa bí jó nínú ilé ẹ ayọ̀ ó máa bí ayọ̀ nínú ilé ẹ àṣetì ò tiẹ̀ mọ́ ìfòòró ayé ò jẹ́ tiẹ̀ mọ́ ìlà ìlò ayé kò bọ́ lọ́wọ́ ẹ̀. ta nìyẹn ẹ wọlé. ọba yín. ẹ ẹ bàbá ẹ jọ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ni gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ jẹ́ àwọn mi kẹ́ corporate ẹ ṣáà rí pé wíwá tá a wá sí ibà kò sẹ́ni kankan tó mú bọ́dá nínú àmì èyí ìyẹn fi wọ̀nyí pé àbá ti jà wá wíwá tá a wá yìí náà a kàn wá invite yín ni interrogation lásán ni kẹ́ tó lọ páàsì ẹ ti padà sílé yín. Ah, ọ̀rọ̀ yín ti yé mi ẹ wá gbọ́ dáadáa o láàfin èmi ṣọ̀gbọ́n tó gùn kì í ṣerú ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀kan wọlé bá ń sábà ń wá mi ẹ̀yin kọ́ mo sì bẹ̀rù bí kì í bá ṣe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere tí mo bọ̀wọ̀ fúnjọba ẹ ṣàlẹ̀ ẹ ọ̀rọ̀ lọ́wọ́ mi kí n sì mọ wálé òbúrò ó ti yá. Calvary sọ mi dọ̀tun, ìbànújẹ́ ti fò lọ́wọ́. Omi ojú mi ni Kristi nù kúrò, Calvary sọ mí dọ̀tun. Ó sọ mí dọ̀tun. Calvary sọ mí dọ̀tun. Ìbánu jẹ́ ti fò lọ. Omijé fi ni Kristi nù kúrò, Calvary sọ mí dọ̀tun. Praise the Lord. Hallelujah. Praise the Master Jesus. Hallelujah. Adúgbò lọ́wọ́ Ọlọ́run fún ìdílé yìí. Adúgbò tó ní kí ọjọ́ òní kó bá gbogbo ara. Adúgbò fún tọ́lọ́run ti ṣe. Tí a bá fojú inú wò ó, nígbà tí gbogbo wàhálà yìí tó bẹ̀rẹ̀, wọ́n sọ fún mi nígbà yẹn. Mo ní tí ọlọ́wọ́ bá ṣì wà láàyè síbẹ̀ tí ọlọ́run bá sì pè mí tí mo ní ìpè pé brọ́dà wa yà á fi ara rẹ̀ á fi rìn wálé àwọn náà rí lónìí yìí. praise the lord hallelujah. ó bá a ṣe o nítòótọ́ inú mi dùn ayọ̀ mi sì kú pé láàrin wọnú lè padà wá bá wa but àbúrò mi tó yẹ kó òun náà jà takuntakun gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. ọ̀rẹ́ sókè náà nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. mo mọ̀ pé alábàádúpẹ́ lọ́bẹ Elédùmarè ó dẹ̀ yé mi pé òun nìkan lọ́ba tó ń pè ní àìmúnisì. ẹ̀ẹ́ tòun ti bẹ́ẹ̀ náà àwọn mi kí gbogbo wa dúró ìṣẹ́jú kan fún Máyọ̀wá. gẹ́gẹ́ bí àwọn ọmọ àṣìṣe sísá wa yìí sọ jẹ́ ká a minute silence. May our soul rest in perfect peace. Ẹ ẹ gbọ́dọ̀ máa ronú. Torí pé tabalẹ̀ pé ká fojú inú wo. Bó ṣe wọ́n lọ́run ló ń sọ láì. Bó dẹ̀ ṣe wò ló ṣe máa ń ṣe ògo rẹ̀. Kò sì sí ẹni tó lè gbé léèrè. Lórí ẹ fi kọ́ pé bó ti wo Olúwa ló ń sọlá. kò tí lo ọlọ́run ló ṣògo kò sẹ́ni tó lè bí o tí olúwa ló ń ṣọlá ọlọ́run ṣe ń ṣọlá ìlú nítorí ìdí èyí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìdílé yìí mo wá gbàdúrà fún ìdílé yìí ayọ̀ tó ti kò ní jáde màmá ẹ gẹ́gẹ́ bí arákùnrin wa ṣe sọ fún wa ńgbà náà ó ní wọ́n fi kíní ẹgbà òun láyà bù nígbà yẹn òun ò rántí nǹkan kan mọ́. ṣùgbọ́n ká mọ̀ yìí pé ọlọ́run ọba ṣèkánmọ́kùnrin ọba tó ń torí nǹkan ṣe ni. irú ìgbà yẹn tí wọ́n bá fi nǹkan yẹn lù láyà ó ṣeé ṣe kí mọ̀ ọ̀tà kò ti ṣẹlẹ̀ lórí. ṣùgbọ́n a dúpẹ́ lónìí nítorí ìdí èyí a dúpẹ́ lọ́wọ́ náà fún ìdílé yìí. mo wá gbàdúrà fún ìdílé yìí jáde wọn. màmá màmá mo gbàdúrà fún yín. ẹ̀gbọ́n àmì.